ah ó báyàn lẹ́rù o because um, mo rántí pé bíi four a.m. ló pè mí láti Canada nígbà tó kú it was very shocking and very disturbing because kò sẹ́ni tó expect kò sẹ́ni tó máa ronú kọ bẹ́ẹ̀ sí sí ọmọlàkejì ẹ̀ it's it's it was a shocking experience but kò sí kànlá fẹ́ sọ sí torí ọlọ́run ló ń fún ni ọlọ́run dẹ̀ ló ń gbà. èèyàn tí ó jẹ́ pé wọ́n nice gan wọ́n máa ń fààyàn mọ́ra wọ́n dẹ̀ máa ń kọ́ because senior àwa ló jẹ́ nínú iṣẹ́ yìí but gbogbo ìgbà tí mo ti meet wọn náà ló máa encourage wa ló máa inspire wa láti ṣe iṣẹ́ yìí dáadáa bá ṣe lè ṣe béèyàn náà bá ṣe béèyàn lóun ṣe lè gòkè èèyàn tó dáa gangan ni wọn tó yẹ nígbà tí màá gbọ́ ọkùn wọn yẹn ó ṣọ̀kì. irú èèyàn tí ẹni tó ṣaláìsí jẹ èèyàn tó tó dáa ni èèyàn tó máa ń báyàn ṣe ni èèyàn tí kò ń sọ̀rọ̀ púpọ̀ kò ń ṣe oníjà kò ń ṣe oníjàgídíjàgan kò ń ṣe tó burú ẹni tí òun lè múyàn sínú tí òun lè báyàn jà fún gbà pípẹ́ ni ó ní alágbájá ọ̀rọ̀ àná ló ṣe ń bínú sí yẹn o ó dáa má bínú mọ́ jẹ́ mi ìbẹ́ ìjà o ṣé wọ́n ṣì ń bínú sí mi má bínú mọ́ tó yẹ pé ọ̀rọ̀ máa yanjú so kò ń ṣe tó máa ń báyàn jà fún ọjọ́ pípẹ́ àbí lọ títí bẹ́ẹ̀ yẹn so ó jẹ́ ìbànújẹ́ ọkàn gan. ọ̀dọ́ mo kọ́kọ́ lórí social media náà mo kọ́kọ́ rí mo pa àbí kí ní táwọn èèyàn máa ń ṣe lórí Facebook lẹ́kọ̀ọ̀kan tó máa ní ọ̀kan ti kú and all that ó yà mí lẹ́nu gan it was it was location la wà á ní láti stop iṣẹ́ nígbà tí a gbọ́ á ní láti stop iṣẹ́ tó ń kálukú dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún un. gbogbo èèyàn náà ló in fact ó ó ó ó yà mí lẹ́nu ó ó jẹ́ ó wá lójijì kò ń ṣe nǹkan téèyàn rò ti tẹ́lẹ̀ kó lè ṣẹlẹ̀ ṣẹ́ mọ́ tó bá tẹ̀ ẹ́ pé èèyàn ń ṣàìsàn ọlọ́jọ́ pípẹ́ ń á ní bóyá ká tọrọ kù fún àbí nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n irú ò jẹ́ ìpín arábìnrin yìí so ó yà ó yà mí lẹ́nu gan. Ah, ọgbẹ́ ọkàn gidi ni ìbànújẹ́ gidi ni kábíàmọ́ ó bímọ lẹ́yìn oṣù méjì péré kó sì fàyè sílẹ̀ ìbànújẹ́ gidigidi ni ọlọ́run má fi iná ọmọ jó wa iná ńlá ló jó ìyá ẹ̀ ọlọ́run má fi wá pọ̀ mọ́ wa lẹ́kún ìbànújẹ́ ọkàn gbáà ni pàtàkì jùlọ fèèyàn bí èmi tó jẹ́ pé mo pẹ̀lú ẹni tó fà á wọ inú iṣẹ́ eré ìtàgé Yorùbá ó mọ̀kàn wá gbọgbẹ́ gidigidigidi. Gidi, gidi ṣùgbọ́n àrùn láríwò àrítọlọ́jọ́ ṣe. ìgbà tí mo gbọ́ ikú olóògbé Mojí Ọláìyá àárọ̀ kùtùkùtù ni bí ṣe ṣí fóònù nǹkan tí mo kọ́kọ́ rí ni mi ò dẹ̀ tí ì pray kíní ẹ̀rẹ̀ tí mọ́ mi lára ń gbà mí tí máa sáré gbé fóònù tí máa rò pé ah tí màmá bára mi wípé ó yẹ kí n kọ́kọ́ gbàdúrà kí n tó gbé fóònù bí ṣe rí báyìí I was really shocked kíní yẹn ó bà mí lẹ́rù gan so mo sáré gbé fóònù jù sílẹ̀ bíi pé nǹkan tí mo rí ò correct so i went back to pray nígbà tí wọ́n á gbàdúrà tó mo ẹ̀ṣẹ̀ wá sí fún mo ẹ̀ṣẹ̀ wá rí dáadáa ah, shock ló jẹ́ shock ńlá gbà ni. mo jẹ́ ọláyà gbogbo ayé ló mọ̀ pé ọ̀rẹ́ mi ni she is one of my best friend ní industry mi lọ́rẹ̀ẹ́ mi yàtọ̀ sí Moji ní industry ah close kan àjọ máa ṣe so many things together we travel together kò sí nǹkan tí máa ń ṣe mojú lọ́mọ débẹ̀ á tún ṣe oúnjẹ tí a ṣe gbogbo ẹ̀ gbogbo àti mo fi wà nínú oyún tí mo fi bímọ tí wọ́n mi fi pé four years mo fi ṣe gbogbo nǹkan tí máa ń ṣe àjọ máa ń ṣe àjọ máa ń travel kì í ṣe pé mo wà very very close to her but at least to some extent I was because kò sí nǹkan tó ṣe tí ò ní pè mí on her fortieth birthday ó invite me mo dẹ̀ lọ it was a very beautiful celebration ìgbà tó tún máa ṣe movie premiere yẹn ìyá ọkọ ó pè mí mo lọ beautiful and successful àìmọye event tá a ti máa pàdé dóò mi tí ṣe fíìmù tí mo pè sí but àìmọye event tá a ti máa pàdé anytime tá a bá jọ ríra she has this attitude ó máa ń jẹ́ kí n feel bíi pé mo special sí òun you know mo wá realize pé kì í ṣe pé bí èmi náà mo special bẹ́ẹ̀ bí ó ṣe wípé gbogbo èèyàn tó bá surround mo jí ọláyà ló dàbí ẹni pé ó máa ń ṣe bí ẹni pé gbogbo wọn special sóhun she always make you feel like you are very special to her and because of that ẹ̀yin eh, náà máa jẹ́ kó special sí and anytime they bá together pẹ̀lú ẹ̀ she's always happy calm very calm tó bá rí nǹkan bínú gan ó máa bóyá máa react ẹ eh, eh, respect ẹ pé maturity wà lára ó máa handle ẹ maturely honestly uh, we are going to miss her we are really going to miss her. ọmọ dáadáa ni Mojíọláìyá a jọ ṣiṣẹ́ nínú àwọn iṣẹ́ mi kan tá a pè ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ó sì jẹ́ onírẹ̀lẹ̀ ó jẹ́ onítìjú kọ́lọ́hún kó bá a fọ̀rún kẹ́. mi ò tiẹ̀ gbọ́dọ̀ máa sọ ó ti pọ̀ jù ọjọ́ tí èmi àti ẹ̀ ríra mo ní mojó máa ru àṣẹ ò ti lóyún ló màmá àdúrà yín gbà lórí mi àwa sọ̀rọ̀ a wá sọ̀rọ̀ nípa fíìmù ó ní fíìmù kan tí mo fẹ́ ṣe àjọsọ àtijọ́ ń sọ ó wá ní pé ṣé mo ti rí Folúkẹ́ mo ní mo ti rí Folúkẹ́ ó ní díẹ̀ ló kù mo ní kò sí wàhálà Mójíọlá Àyàkó síbi tó ti rí mi láyé yìí ó máa kúnlẹ̀ ni ọmọ alálùbáríkà ni kí ọlọ́run ìgbà tí mo gbọ́ ikú ẹ̀ ó ṣọ́ọ̀kì mọ́ mú mi ní ara ó ní ní ọ̀sẹ̀ kan àyàn ń bèèrè pé kí ló ṣe ni mo ní ìbá ti má jẹ ọmọ yìí ṣùgbọ́n a dúpẹ́ pé ọlọ́run ó pè sí ọ̀dọ̀ ó dẹ̀ gbàdúrà fún olúwa pé ọlọ́run kó forí jì gbogbo àṣìṣe kó forí jì àwọn ọmọ tó fi sílẹ̀ kó lọ́n bá mi tọ́jú ẹ̀ àánú ìyá ẹ̀ ṣe mí gan-an àánú ìyá àfojú ṣe mí abiyamọ ọba ló tó tó yẹn tó bá ní kó fojú sunkún ẹ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe a lè lọ́hùn a lọ́hùn lẹ́jọ́ kí ọlọ́run kó pa àṣìṣe mójú rẹ́ kó dáríjì kó dẹ̀ fi sí. Si inú ìdẹ̀ra kọ́lọ́ ń ṣe kú nísìnyí fún.